الحمد لله رب العالمين وصلى الله وسلم وبارك على نبينا محمد وعلى آله وصحبه أجمعين أتقبل وباوا عليكم كي الله أتجارة طويا جنجتان رقباء النبوة محمد صلى الله عليه وسلم تبقى وراء النبي تبقى صحابي النبي تبقى انتبه انت لسنة النبي صلى الله عليه وسلم تبقى القيامة kí olúwa má ṣàṣe gbogbo wa náà nínú àwọn olóríire bẹ́ẹ̀ àmín lẹ́yìn náà kí gbogbo ẹ̀yin olùwò wa olùgbọ́ wa gẹ́gẹ́ bí kíkí tí olúwa ní ká máa fi kíra wa pé asalaamu alaykum wa rahmatulahi wa barakatu. ohun tí ó já kò ní ọ̀rọ̀ wa lónìí òun ni ká sọ̀rọ̀ nípa fadlu tawhid wa fadlu man haqqaqa tawhid ọlọ́run ní bẹ fún kéèyàn ọmọ ọlọ́run lọ́kan léjì gbogbo wọn máa gbọ́n gbogbo ìgbà ọmọ ọlọ́run lọ́kan ẹ̀sìn ọlọ́run ọba nìkan ẹ ń pa tàwùhídù kọ́dà tàwùhídù ti fẹ́ di èdè yorùbá ìtumọ̀ ẹ̀ náà ní ká mọ ọlọ́run lọ́kan ká sin ọlọ́run ọba nìkan àwọn ọláwo ní bẹ ń bẹ bọ́yá ẹni tí ó mọ pàtàkì tàwùhídù nínú àwọn ọ̀rọ̀ olówó iyebíye tọ́lọ̀n bá wa sọ a'udhu billahi minash shaytanir rajim bismillahir rahmanir rahim. ولقد بعثنا في كل أمة رسولا أن اعبدوا الله واجتنبوا الطاغوت olúwo bá ní gbogbo àlùmọ́ kọ̀ọ̀kan gbogbo òjọ kọ̀ọ̀kan ìjọ anabi musa anabi isa anabi daud anabi suleiman anabi ibrahim gbogbo àwọn ìjọ kọ̀ọ̀kan òfin lórí ìjọ anabi wa muhammad sallallahu alayhi wa sallam olúwa bá ní àfijọ́ kan lé àfikán rán anabi ọlọ́run sí wọn bọ́lọ̀n ti rán ọlọ́run rán anabi ibrahim sáwọn ìjọ tiẹ̀ bó ti rán anabi nuhu ṣáájú sáwọn ìjọ tiẹ̀ bẹ́ẹ̀ lọ́rọ̀ anábì kọ̀ọ̀kan síjọ kọ̀ọ̀kan kí lá ni wọ́n máa lọ wí fún wọn àmì àgbòdo lọ́ha wọ́jì tẹ́lẹ̀bù tọ̀gbù ọlọ́run léṣẹ́ méjì náà lá ni wọ́n lọ jẹ́ fáyé kí ni iṣẹ́ alákọ̀ọ́kọ́ àgbòdo lọ́ha ọlọ́run nìkan là á sìn o wọ́jì tẹ́lẹ̀bù tọ̀gbù gbogbo àwọn tí wọ́n máa ṣe bí ọlọ́run kékeré ẹ̀ ìdùnnà wọn gbogbo ẹni tí wọ́n máa pèrè pèsè tọ́lọ́run ṣe òun náà lè ṣe ẹ̀mí ọgbẹ́nu ẹ̀ sọ́run ọlọ́run níṣẹ́ méjì tá a láwọn ànábì ọlọ́run wá sí ẹ. ẹ̀kọ́ àwọn èèyàn kí wọ́n mọ̀ pọ́lọ́run nìkan làájọ́sìn fún kẹ́ ẹ sì lé wọn jìnnà sí gbogbo ń tà ń pè lẹ́bọ àṣírìkù òun ni ká tó máa fi nǹkan ní ìwé ọlọ́run gbogbo ntẹ̀yìn bá ti kùnà ní ọ̀nà méjèèjì yìí kò tẹ̀lé àwọn ànábì ọlọ́run bẹ́ẹ̀ bá sì tẹ̀lé àwọn ànábì ọlọ́run àmàbí ọ̀rọ̀ rẹ̀ já sí ọlọ́kọ́ mọ́bí ọ̀rọ̀ wọ́n já síbi tí ọ̀ dáa ibi láti mọ̀ pé àṣekéyàn ọmọ ọlọ́run lọ́kàn iṣẹ́ táwọn ànábì ọlọ́run wá jẹ́ láyé nù òun là kúrò á lè wí yìí o olúwa láàárọ̀ wọn àní ìgbòdo lọ́ọ̀hà ẹ̀sìn náà nìkan wàjìtánìbù àtọ̀hù gbogbo ẹni tí ọba tó máa tóun jẹ́ nǹkan kan lẹ́yìn ọlọ́run ẹ má gbọ́ sí i lẹ́nu ẹ má jọ kó bá yín ẹ má fi nǹkan ní ìwé ọlọ́run bẹ́ẹ̀ yẹn bá ti mọ́nú méjèèjì tó sin ọlọ́run nìkan tí ó sì wá nǹkan ní ìfi wí ọlọ́run tí ò ní nǹkan kan tí ń tó ń tọ́pọ̀ lé tí ò ní nǹkan kan tí ń fi ń banu tí ò lókè kankan tí ń tí ń tó ń tọrọ nǹkan oníkà òfìdí ẹni ọmọ náà lọ́kàn mi bí ẹ bá ní ọmọ náà lọ́kàn gbangba pé kó tó ní nǹkan kan tí ń tó ń mọ̀ ń kọ̀rọ̀ ọmọ náà lọ́kàn nípa báyìí ìmọ̀ náà lọ́kàn bó ti pàtàkì tó kọ́dà bí wọ́n bá gbìyàn pé kí làwọn ànábì ọlọ́run wá ṣe láyé ká dá wọn lóhùn pé òun ní nǹkan ní ìtì wá jí sẹ́fáyé ju ọ̀rọ̀ tàwọn fèèdù lọ. òun ló fi se ni láàánú ọfọwọ́ kan yẹn lẹ́mìí ọba nínú jẹ́ lẹ́gbẹ̀ẹ́ mi pàtàkì jùlọ nílẹ̀ yorùbá ọ̀pọ̀lọpọ̀ ló fèèlì ń yẹ ọ̀nà tàwíìdù yìí ọwọ́ apáàsì láwọn ọ̀nà míì kan rẹ̀ ẹ dákun ẹ wá pé kí ni end result kí ni result irú nǹkan bẹ́ẹ̀ nígbà bá fèèlì ń bi tàwíìdù ìwọ̀n ìmọ̀dà nǹkan pọ̀ mọ́ ọlọ́run ìwà ń lọ hajj lọ́dọọdún ẹ̀dá kò ní tó nítumọ̀ wàláì kò nítumọ̀ bàbá bára ẹni ṣòro lọ́wọ́ kápẹ́ wọnú àkọ́ àmì torí ọlọ́run ọba ní la'in ashraqta la yahbatanna 'amaluk la'in ashraqta la yahbatanna 'amaluk ọlọ́run wà nábì awí fún wa ké fún ọ sì ké fáwọn èèyàn rẹ̀ làyà àgbàkọ́nà amaluka bẹ́ẹ̀ ti lè wò ó ṣiṣẹ́ kọ́pọ̀ tó fáwọn ọlọ́run là ń aṣọ́ràkà bọ́ba ti fẹ́ bọ́ kún tó fi nǹkan míì tó pe nǹkan míì lọ́lọ́run tó pe tó ṣe nǹkan míì lẹ́yìn ọlọ́run làyà àgbàkọ́nà ọlọ́run ní gbogbo ẹ̀ ọ wà meaningless kò ní ìtumọ̀ kò débì kan ìtumọ̀ ẹ̀ nù òun mo lọ́fọwọ́ gbani lẹ́nu lónìí ọ̀pọ̀lọpọ̀ akẹ́rùn ọ̀pọ̀lọpọ̀ alásàlátù ọ̀pọ̀lọpọ̀ agbààwẹ̀ ọ̀pọ̀lọpọ̀ ẹni tí ń kọ́ mọ́sálásí wọ́n pè ní ibi ìpìlẹ̀ ẹ̀sìn ìpìlẹ̀ ẹ̀sìn ní ká mọ ọlọ́run lọ́kàn ká sin ọlọ́run nìkan tá à ń pè ní tàkùrù. anabu muhammad sallallahu alaihi wa sallam nínú àdéhùn rẹ̀ ní anabi ni man kana fi qalbihi mithqala dharratin aw mithqala habbatin min iman dakhala aljanna anabi ni bó tilẹ̀ kí iman yóò lọ́kàn yàn ìyẹn ni pé téèyàn fẹ́ bọ kán rẹ̀ tọmọ náà lọ́kàn gbogbo nǹkan kùdìẹ̀kùdìẹ̀ yòókù tí ọba wà lẹ́yìn rẹ̀ ànábì ni yọ wà lẹ́nà sallallahu alaihi wasallam àmọ́ tó bá lọ jẹ́ ọ́pọ́sìtì ni kùránì ti kọ́ wí òun bẹ́ẹ̀ bá wá ṣiṣẹ́ tó ga tó tókè àmọ́ tí o sì mọ ọlọ́run lọ́kàn ọlọ́run ní kò síbi tí ó gbèrè o ẹ bá pẹ́ wọ báwa ti sọ ọ́ lójì lónìí ẹ bá dáwùjọ mí tẹ́lẹ̀ fẹ́ bá wọn sọ̀rọ̀ tàwọn fídùn àbáàfà mọ́sálásí ní ẹja sin lọ́hùn nìkan ẹja àwọ̀rọ̀ tàwídì náà lẹ́ẹ̀ma sọ ń gbogbo gbà ọ̀rọ̀ mọ́lọ́hùn lọ́kàn lẹ́ẹ̀ma sọ ń gbogbo gbà kódà mo wà mọ́sálásí kan rí nílùú kan nílẹ̀ Yorùbá ẹnìkan ṣe wá sí ń pa pàtàkì bọ́lọ̀hún ti pàtàkì kámọ́lọ́hùn lọ́kàn kámẹ́tà òfìdù yìí wọ́n wá ṣe wá sí ìtọ́ da ńgbọ́ parí wá sí kí màmú mọ́sálásí ó dúpẹ́ fáàfóun wá sí ẹgbẹ́ kí ni màmú wí ní tó mi ni o ìmáàmù mọ́sálásí ní àkí àwọn àfa ọlọ́wọ́n dúpẹ́ fún yín bẹ̀rẹ̀ ti fẹ́ràn wa tẹ́ wá bá wa sọ̀rọ̀ ọlọ́run yìí àmì ẹ̀rí gbogbo yìí tẹ̀ wí látàárọ̀ òun kèèkàn àwọn èèyàn màlúwa láàṣẹ mọ́sálásí wà yìí Allahu akbar àwọn èèyàn màlúwa láàṣẹ àfa ní gbogbo tẹ̀ ń gbé òun mọ́lọ́run lọ́kàn mọ́ ogún pẹ̀lú ọlọ́kẹ̀kàn yìí àwọn èèyàn màlúwa láàṣẹ ẹ̀wò bá a ti sọ̀rọ̀ dòdì bí ọba múmọ ọlọ́run lọ́kàn yìí lóye àlùwàlá rẹ̀ òdòdì kan àbáwá sọ ọ́ bèbí lónìí àwa múra à ń sàṣàlájú à ń kírun òru à ń lọ bí ẹgbẹ́ à ń lọ bí igbá à ń lọ bí àwo à ń ṣe mọ̀lúdì gbogbo èyí tí ọkàn òun làwa ń tọ́kàn èyí tọ́lọ̀ lọ́kàn yóò làwa ń pété kàn án ọlọ́nkọ́mọdé ọ̀rọ̀ owó dójú o ọlọ́mọdé àjọrùn òótọ́ nípa báyẹn dákun ẹjẹ àmọ́ pàtàkì ìmọ̀ ọlọ́run lọ́kàn tàwọ́fíìdù ọlọ́run sì ti sọ ayé bí rọrùn lónìí kọ́dà pé lórí íńtánẹ́ẹ̀tì ni kílíìkì ẹ̀ pé kí ní jẹ́ tàwọ́fíìdù kí ní í jẹ́ mọ́ ọlọ́run lọ́kàn ọ̀rọ̀ rẹ̀ kí jẹ́ pé èèyàn ń pẹ̀lú bàbá ń yọrọ ẹbọ lónìí ẹlòmíràn ni wọn kú bọ ògún lé wa àwọn èèbọ oòrùn ó rò pé bí ẹbọ parí sínú ee ara ẹbọ nìyí o àmọ́ kọ́dà gbogbo ẹni tá dánwò ọba tó ṣe pé yá ṣé nǹkan ló pè kò ní tọ́ lọ́run ẹbọ ní o nínú òṣùwọ̀n tọ́ lọ́run ọlọ́run ní gbogbo yá bẹ́yẹn ọba pé ìwọ ìtumọ̀ yá ni pé gbà mí ìwọ lámọ́yìn ọlọ́run náà gbọ́dọ̀ pè mí ọ̀pọ̀lọpọ̀ lónìí nínú ṣòro nínú kínní yá kò ní fọlọ́run kùn kò sí yàtọ̀ nínú àwọn tí ń pé kó gbọ́ gbà wọn tọ́rẹ́ da ọlọ́run ní gbogbo àwọn tẹ̀ ń pè yìí ọlọ́run sì ló wọn yọ̀ǹda ọ̀hún tóun dá wọn ní ẹ pé adákan ẹ̀jẹ̀ á mọ̀ pàtàkì ìmọ̀ pé nǹkan mí lẹ́yìn ọlọ́run ibà ń jọ o ibà àwọ̀ ẹ̀jẹ̀ o kèé jẹ́ kí hajj oníláàdá o ọlọ́run kọ́ dàkún kó sàmànà wa àkọ́kọ́ nìyẹn nínú àǹfààní ọlá ńláńlá tí ń tún bẹ fún tàwíìd bọ́lọ̀ ní kéèyàn ó di tàwíìd mẹ́rù ẹ̀ òun ni yóò jẹ́ mi èèyàn balẹ̀ gbogbo ń bọ̀ lókè ń bọ̀ lẹ̀ ìwọ̀nba ni àyà ó máa pààyàn máa torí pé nínú tàwíìdù ó ti kọ́ yàn pé tọ́lọ̀ ń bá ṣe ló sí ara lọ́lọ́kan rẹ̀ kọ́ gbà pé ìtọ́lọ̀ ń bá ọba lé ọba ọlọ́ọ̀lọ́ ọba ni èyí ọba lé ọba ní gbogbo ẹ wá nílé yìí náà mọ ìyá kan ní í ṣe yín bàbá kan ní òbí ẹ gbádùn yóò wá kéré lọ́rọ̀ tèèyàn bí ah, ẹ ọlọ́run ní ọ̀pá sì kò tó ara àǹfààní títà òní ìlú ṣe ìyẹn ni bọ́pọ̀lọpọ̀ bá ń wo àwùjọ tiwa yìí bẹ́ẹ̀ bá fún wí àwọn àwùjọ bí títà òní ìlú ráyè ìjókòó ẹ rí i pé yàtọ̀ pọ̀ o kẹ́mi ọ̀balẹ̀ ká má máa ro nǹkan míì gbàbò míì gbogbo bí títà òní ìlú bá ti wà kí máa àwọn ìṣòro wọn kọ́nà kọ́mọ́sà sí wọn fún wa bákan náà nínú ọ̀la ńlá tí tàwùhídù máa ṣe nínú àǹfààní tàwùhídù àti mẹ́nu bàálẹ̀ kan bí wọ́n bá ní kí ló lè garanti àlìjánná fún yàn tàwùhídù ni bá dábì ti wù sallallahu alaihi wasallam gbogbo àlàbẹ̀ lọ́n kọ́ lọ́wọ́ sí wa ló máa àlìjánná àmọ́ bí èèyàn bá ní èwo lọ sátìn pé bí n bá ti dùn mẹ́wù ni wọ́n wà àlìjánná ká dábì wù àdábì tó kọ́ lọ́n lọ́ràn ṣẹ́ ọ̀rọ̀ tàwùhídù ni ànábi ní bó tilẹ̀ kó kéré mọ bí tọ̀hídì bá ń bẹ lẹ́rú yẹn lọ́wọ́ àlùmọ́nà àmọ́ bí yẹn bá múra sí nǹkan míì tó fi tọ̀hídì lẹ̀ ọlọ́run ní gbogbo nǹkan àwọn ò ní gbé wà lìjẹ́ náà torí náà dákun ní yẹn bá ń gbìyànjú láwọn ojú ọ̀nà míì tó yẹ ká gbìyànjú náà ní ọmọ ẹlẹ́ ọmọ ìtọ́ka lọ́dọọdún bọ́lọ̀ bá ṣe rọrùn fún ọ́dà kí wọ́n kà àwọn ọmọ ìjà dandan ni àmọ́ àwọn nǹkan wọ̀nyí ọ̀rọ̀ tàwíìdù dàbí foundation lé ni ìpìlẹ̀ ilé èèyàn wá ní nísìnyí nǹkí ìlówó foundation àmì ìlọ́ba ń ra bẹ́sítọ̀ àti páànù wá bó ti jọnu pé alájẹ ẹ̀sìn gbẹ́lẹ̀ kí wọ́n ṣe foundation yìí kó kó sólìdì náà wọ́n ráyè yàn ẹ̀sà lọ kó páànù ẹ̀ lọ́rọ́ dà gbogbo ẹni tí ń bá ń pọ̀rọ̀ tàwíìdù ẹ̀ sáfìlẹ̀ náà kọ́dà ìlú ní tàwíìdù yìí máa dájà alẹ́ à tàwíìdù ní parí ìjà torí pé gbogbo táwa ń rò pé ẹ sàmọ yìí náà ẹ mọ ìwé lè gbé ní ti ọ̀dà ẹ mọ ìwé tó gbé ní ti ọ̀dà níjọ́ tí ọba padà bọ̀ èpè ní ọ̀sẹ̀ fún yín kọ́dà ilé ní ọ̀sẹ̀ pè lálẹ́ kìí àmọ̀ fẹ́ ni ọ̀sọ̀ ọ̀nà láyé wọn ò sì já mọ ẹ̀dàkùn nínú etí garanti àlìjẹ́nà fún mùsùlùmí òun nínú àwọn tí wàá máa ba tàwíìdù jẹ́ àti sọ pé ìdàkejì tàwíìdù lẹ́bọ ṣíṣe kámá wàá gbọ́ ẹbọ ṣíṣe yìí lọ bíi pé ń bọ ògún ń bọdò ń bọ òkè nìkan ọ̀nà tí yẹn fi ṣẹbọ tí fi wá gbàkejì tí fi rorogún mọ́lọ́run ọ̀pọ̀ ànílápẹ̀rẹ̀ bẹ́ẹ̀ bá wà ní òṣòro ọmọ pé ẹlòmíì lẹ́yìn ọlọ́run ọ̀hún wórogún pẹ̀lú ọlọ́run ọ̀hún ṣẹbọ mi ara ẹni kéèyàn ó bì ní ìwò pé tí ó ṣẹlẹ̀ lọ́nà ẹnìkan ní ogun fún wa ẹ lọ wò ànábì ló ń bẹ o ànábì sọ̀rọ̀ sálọ ní gbogbo ẹni ọba kúndùn ẹ lọ wò kọ́dà nù àdìsí kan ànábì níbo ọba lọ yẹ̀ ọ̀la wò lọ́dọ̀ ẹ̀dá ẹgbẹ́ rẹ tọ́ọ̀fọ̀ láàrin fọlọ́run ànábì níbo ẹni bí ó kírun ogójì ọjọ́ ọlọ́run nígbà wọn tí ó sì gbọdọ̀ má kì ọ̀rọ̀ rẹ̀ dàbí ẹni tí wọ́n ní ẹgbẹ́ out salary rẹ̀ tó wá ní òun ò sì ní lọ bí sẹ́mọ́ sẹ́mọ́ pé yóò jìyà fúnra ọ̀ gbọ́dọ̀ mọ́ kí for forty days ọlọ́run ò sì ní gbà nítorí nǹkan kínkínní èèyàn máa fi ba iṣẹ́ ara ẹ̀ jẹ́ nípa báyìí ọ̀rọ̀ ń pa tàwọ́fíìdù kẹnu púpọ̀ ìwọ̀nba tọ́lọ̀ ń gbà wá láyè ká sọ yìí ọlọ́run yóò yé wa o àtẹni tó wí àtẹni gbọ́ ọlọ́run kọ́mọ́sà jẹ́ àmúlò ìmọ̀lọ́run lọ́kan ìsìn ọlọ́run ọba nìkan ìpín ọlọ́run ọba nìkan dandan ni fún mùsùlùmí gbogbo ntọ́ bá ti lòdì sí olúwa ní máa bàṣẹ́ jẹ́ ni o ọlọ́nkọ́mọ́jà fọwọ́ ṣiṣẹ́ káfí ẹ̀ṣẹ̀ ara wa dànù wasalilahumma wasalim wa ala nabiyina muhammad wa ala alihi wa sahbihi ajma'in.